وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة الجمعة في الآية الثالثة منها وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب, عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير الله عز وجل إنه آية وفوانير نقوى وإياك تسقى وفيانا wọ́n máa ṣe àríyànjiyàn wọ́n máa ṣe àríyànjiyàn nípa Allah wọ́n máa ṣe àríyànjiyàn nípa àwọn nǹkan tó nípa gbàgbọ́ wọ́n máa ṣe àríyànjiyàn nípa ẹ̀sìn rẹ̀ nítorí pé ẹni tí ò ní gbàgbọ́ tí ó sì wù kẹlómi ọgbàgbọ́ làwọn ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn kì bá má jẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ni ìwà rí ti Islam lẹ́gbẹ̀ẹ́ ayé yẹn tó ń ṣe kẹfẹ́rí sí Allah mélòó lọ́mọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń fọwọ́ ara wọn fọwọ́ sẹ́sà ipá àwọn fẹjọ́ ọmọlẹ́yìn ṣẹ́pọ̀n torí di ẹlẹ́yìí Allah ń fún wa rò nípa àwọn èèyàn bú àwọn olórí bú àwọn oníṣẹ́ bú àwọn elérò bú káwa tá a kù ká lè bá a sọ́ra kálíbà mọ́ hùwà irú ètò wọn hù wọn fi jẹ́ ní bú olórí bú onígbèsè bú nítorí pé ẹni tí ó ṣoríire láyé ó bùkátà láti ṣàkíyèsí kí ni tẹ́ni tó sórí ibú ṣe kí sì ló hù níwà tó fa orí ibú fún un àwọn wa máa ṣọ́ra fún rúwà tó fa orí ibú torí káwọn má bàa sórí ibú àwọn máa ṣe èyí táwọn tó soríire ṣe táwọn fi soríire tálíbà àjọkàn nínú wa olùwàníwọ̀n mìíràn náà ó ń bẹ nínú àwọn ènìyàn man yujadilu fillah ẹni tó máa ṣàríyànjiyàn nípa Allah bi ghayri ilm láì ní mà. ويتبع ويتبع كل شيطان مريض تسجد بقوى شيطان tọ́jẹ́ aláìgbọ́rọ̀ alátakò alágbẹ̀rùgbọ́nrí tí Allahu azza wa jal ní ọmọ àtẹ̀lé. eléyìí fi hàn wá pé àwọn wọ̀nyí nínú àwọn èèyàn oríṣi kan ni wọ́n jẹ́ kìí ṣe gbogbo èèyàn torí pé mí eléyìí tó wá nínú àyà yìí à ń pè ní tẹ̀bẹ̀rẹ̀ ọbẹ̀ ìyà ní tọ́tọ́ sápá kan yàtọ̀ sápá kan. Allahu azza wa jalla ṣe léyìí tọ́ka sí àwọn ẹni tó ń pe ìgbéǹda kìyàmù tí wọ́n ń pè nírọ́ àwọn ẹni tó ń pe agbára táǹkì Allahu mi láti lè jí ẹni tó ti kú ǹdẹ kò dájú pé agbára ń wà àwọn ẹni tó ṣe é pé wọ́n tàkìtì pakọ́ sí nǹkan tó lu ẹlẹ́dàá wa sọ̀kalẹ̀ wọ́n sì kọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ẹ ti ṣe kọ́ àwọn ànábì tó síwájú ẹ sì ti mọ̀ pé gbogbo ẹni tó bá ti kọtí ọlọ́ tó bá kọtí ànábì sallallahu alaihi wasallam kò sí tàbí ṣùgbọ́n yóò gbàtà ṣẹ̀fà gbogbo ẹni tó bá ti lóhùn sí Islam kò sí tàbí ṣùgbọ́n mọ́fòyà wọ́n jẹ́ ọgbọ́ lójijì yóò sì kó fúru náà ní ènìyàn kì í dilẹ̀ téèyàn bá ti kọ̀ láti ṣe ti ọlọ́ yóò sì ti àṣẹ̀fà nígbà tó kọ ti ọlọ ọkọ wọn ọgbà gbọ ọkọ wọn tẹ láti rẹ gbogbo ń tó ní ká ṣe wọn àti gbogbo ń tó ní bẹ wọn ní òsì gbogbo ń tó ní bọ wọn ní kò ní dé àwọn eléyìí wọn ń tẹ̀lé ti àṣetọ́nù àwọn àṣetọ́nù tí wọ́n ń tẹ̀lé àwọn àṣetọ́nù nínú àwọn ìjẹmọ àti nínú àwọn èèyàn torí pé olúwa ẹlẹ́dàá ni nínú àlùjẹ́ nẹ́tì wọn náà àwọn ṣẹ́yà péyìn tí wọ́n ń ti àwọn èèyàn lọ́nà lẹ́sẹ̀ ń bẹ nínú àǹjẹ̀mí bẹ́ẹ̀ náà ni wọ́n ń bẹ nínú àwọn èèyàn. ẹ̀rí pé ẹni tó fẹ́ bà tèèyàn jẹ́ tí ò fẹ́ kéèyàn tẹ̀lé ti Allah kò ní dẹ́yìn lẹ́yìn èèyàn gbogbo ọ̀nà tí ó fi máa mú èèyàn ṣìnà tí ó fi máa mú èèyàn ṣiṣẹ́ lọ́jọ́kọ́jọ́ ní gbogbo àyíká yìí òun náà ni wọ́n máa ṣe tó bá ti rí pé o ti fẹ́ jágbọ̀n o ti fẹ́ máa sọ́ra fún yóò tún lọ dá ìtẹ̀mí yóò tún wá ọgbọ́n orí sí mi kọ́sà fi rí ọmú yìí náà ni eléyìí òun náà ní ṣe gbogbo àwọn ẹni tẹ́ bá rí tí wọ́n kọ Islam tán láwọn ò ṣe lẹ́sìn àwọn ẹni tí wọ́n kọ káṣí Allahu lọ́kan ṣoṣo nínú ìjọsìn wọn lẹ́bọ̀ làwọn àmà sí àwọn ẹni tó kọ súnà àti ìmànà wọn ní àdádálẹ̀ àti ìṣìnà òun làwọn máa tẹ̀lé ọ̀run tí wọ́n rí òdodo fóótó fóótó àmọ́ tí wọ́n kọ̀ láti tẹ̀lé tó ṣe kí wọ́n tàkìtì pakọ́ sí ni à ń jẹ́jẹ́ pé ìbàjẹ́ aburú àtàìdá òun náà làwọn ń tẹ̀lé òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n tẹ́ bá ti ríru wọn ẹ̀ mọ̀ pé wọ́n ti pa nítorí wàá sọ̀kalẹ̀ wọ́n ti pàtì nítorí wàá sọ̀kalẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ̀ láti tẹ̀lé kàkà bẹ́ẹ̀ ìfẹ́ inú wọn ohun tí ẹ̀sẹ̀ tọ́ni ti lọ́sọ̀ fún wa òun náà làwọn ń tẹ̀lé ó bá ń sọ fún wa òun ni wọ́n mí náà nẹ́ẹ̀sì wọ́n bẹ nínú àwọn ènìyàn man yujadilu fillah tí wọ́n máa sàríyànjiyàn nípa Allah bi ghayri ilm láì jẹ́ kó nímọ̀ nípa Allah ó lè láwọn àmà rádaràda kan ó lè láwọn ọmọ jákèjákè kan ó lè láwọn ọmọ tí ọjà mọ kankan kan ọmọ ìmọ̀ eléyìí tó lálàáfíà ìmọ̀ tó gúnrégé kò sí pẹ̀lú wọn o wọn a máa fẹnu fọmbù wọn a máa fẹnu wà rọọfù nípa Allah púpọ̀ nínú àwọn èèyàn tó máa ń sọ nípa Allah azza wa wọn máa ń sọ dàríyànjiyàn mọ́ra wọn lọ́wọ́ èyí tó pọ̀ jù nínú aláìmọ̀kan torí pé ara sẹ́sẹ́ àṣetánù bí ṣe lórí wọn torí ṣe láti pé nù torí pé ló wá fi hàn wá táwọn yẹn bá ń tẹ̀lé lánàá àṣetánù inú nǹkan tẹ́ ṣetánù á máa mú wọn ṣe wà á ń takóóló àlọ́bùwáhì má dà tàlẹ́mù ọmọ yẹn máa sọ nípa Allah ọ̀ǹtẹ́ mà nípa rẹ̀ nítorí pé òun kẹ́kẹ́ sórí ibùsàn kan òun fẹ́ kí ti takọ́ bàjẹ́ torí ẹ̀yọ́ máa nípa Allah òǹtẹ̀mọ̀ nípa rẹ̀ sọ́ra fáàmà sàríyànjiyàn nípa ọlọ sọ́ra fáàmà sífàǹfà nípa Allah sáàmà Allahu wàlà ṣẹ́yà máa bẹ́ẹ̀ la muhammed Muhammad sallallahu alaihi wasallam fèwé wọn ni Allah jẹ́ kó ń ti bẹ nígbà tí o sì ń kankan pẹ̀lú rẹ̀ wọn wa kana arshuhu ala al-ma'. àti ike àgọ́ lára ọjọ́ pé ń bẹ lórí omi káàna Allahu wàlẹ̀ ṣe àmà Allahu jẹ́ kó ti ń bẹ nígbà tí ó sí nǹkan kan pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yìí ni wọ́n gbọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ah Allahu ti ń bẹ kò pẹ̀lú ẹ̀ ẹ báwo wá ní bíbẹ ń kò ní fẹ́ nítumọ̀ tọ́kọ ah, nǹkan tó mọ̀ ń parí ó sì lè máa jiyàn nípa rẹ̀ ṣé ọlọ́ táwọn sọ nípa rẹ̀ tí wọ́n á dàbí èèyàn ni ṣé ọlọ́ ọjọ́ èèyàn ni síbí wọn náà ń ka ní Al-Qur'an wa lam yakul lahu kufuwan ahad òní aláfiwé ọ̀la látijọ́ kan bẹ́ẹ̀ náà òní èéfì tó fi jẹ́ pé ó yọ omi ló gbàgbọ́ ọlá rẹ̀ sí orí omi báwo tọmọ pé ìrònú rẹ ìrònú tèèyàn ni ẹni tá à ń ti sọ nípa rẹ ní ìfẹ́ ọlọ kìí sèèyàn kìí sẹni sí nǹkan kan dá òun lọ dá gbogbo nǹkan torí ẹ gbogbo tó ń bá ń rò nípa ìyàn ọgbọdọ rọrù rẹ sí ọlọ olùwàlẹ́dàá wa ni lẹ́yìn sẹ̀kẹ̀ mẹ́tìlẹ́hìn ṣẹ́yìn ọ́n wọ́n hùwà sẹ́mi ọ̀lùbọ́sẹ̀ kò sí nǹkan kan tó dàbí Allah ńlọ́bọ̀ olùgbọ́ ńlọ́bọ̀ olùrí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn ni wọn ò ní yé da àwọn ọmọ anẹ́sínà lọ́jọ́ ìgbẹ́ndàlù kìyàmù iná jahannama ọmọ pariwo fi hal min mazid bí wọn ti sẹ́kù bi sálẹ̀kùn kó wa sálẹ̀kùn bẹ́ẹ̀ kó wa yé sẹ́kù kò ní yé wí bẹ́ẹ̀ títí tí olúwa wa ọba tó ga tó gbọngbọn yóò fi gbé ẹsẹ̀ rẹ̀ lé náà tó bá ti wá gbélé náà iná máa sọ pé kọ́tẹ̀n kọ́tẹ̀n ó ti tó mi ó ti tó mi báyìí ni iná kakò yọ kakò máwọn ẹni tó wà ń bẹ̀ títí àti títóbi rẹ̀ ó fi ṣe dọ́gba pẹ̀lú báwọn ọmọ iná ti ṣe manuel iná tóbi púpọ̀ jù àwọn tó wà ń bẹ̀ lọ ṣùgbọ́n àdéhùn olúwa ẹlẹ́dàá òun náà ni kó o kún iná fọ́fọ́fọ́ pẹ̀lú àwọn àǹjẹ̀nú àtàwọn èèyàn tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù iná ò sì wá kún ẹ wá ní kí ni pariwo sí kò sẹ́ni pariwo torí kẹ́dà tó lè wá dá níná gẹ́gẹ́ bí àlùjànnà ó sì dá wọn káwọn náà máa tẹ̀lé tiẹ̀ níta àlùjànnà ó fi tẹ̀lé tiẹ̀ ọgbọ́ níta nìkan wọn ní tó wọn tara wọn tara rẹ̀ rí ìdẹ̀ra níta iná fi tẹ̀lé tiẹ̀ ọgbọ́ òun náà nìkan kọ́ àwọn bẹ̀ wọ́n tàtara rẹ̀ jìyà tọ́ra àwọn ọ̀tá Allah iná lọ́wọ́. tí màá kún náà jẹ àná pẹ̀lú àwọn èèyàn àti àlùjáde lápapọ̀ màá kún wa aláàlùkọ gbogbo àwọn ẹni tí a ti kó wá nìyí wọn ò tí ì mú kí náà kún iná wọ́n sọ pé helmin mazid helmin mazid torí ẹ̀ olùwàsọ̀fún anú alukur'an oní yawma naqulu li jahannama helim tẹlẹ́tì fatakulu helmin mazid ọjọ́ tá a sọ fún náà jahannama ìjọ wa ti kún bí tí jahannama ọmọ sọ yìí pé ìdálẹ̀ fún wa tó ń bẹ bí ẹ bá ń wà eléyìí àwọn ọmọ nípa rẹ̀. ohun tó pamọ́ ni olúwa ló fún wa ní ìròyìn nípa rẹ̀ kọ́ wa tẹ̀bà tí kò máa jiyàn lórí eléyìí àá bó wọn ti fẹ́ sọ pé olúwa wa ní ẹsẹ̀ mo tún wá gbé ẹsẹ̀ léná àá bó wa lè lẹ́yìn lọ́wọ́ gbé ẹnu rúnrún rẹ sọ wọ́n sọ̀rọ̀ nípa Allah àdéhìí tó sì gún régé eléyìí tó ti kọ́ lálàáfíà òun ló ń sọ eléyìí fún wa kí lọ́ọ́ fẹ́ máa jiyàn nígbà wọn nípa rẹ̀ sórí ẹ̀rọ àbọ̀ ọ̀rẹ́ tó jọ rí àbẹ́nìkan rí rí ọ̀rọ̀ yìí fún ọ rí tóbi wàá máa sọkọ́ lẹ́sẹ̀ kọ̀ lẹ́sẹ̀ ànábì ló ó gbé ẹsẹ̀ rẹ̀ lé olúwa wa lẹ́sẹ̀ torí àwọn àti àríyànjiyàn ram àríyànjiyàn tó níláárí agbọ́dọ̀ gbé ẹnu wa sọ̀ nípa rẹ̀ yáà ní ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí ni òní sọ̀rọ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ọwọ́ rẹ̀ sọ̀rọ̀ ojú rẹ̀ sọ̀rọ̀ etí rẹ̀ sọ̀rọ̀ ẹsẹ̀ rẹ̀ gan sọ̀rọ̀ gbogbo nǹkan lára rẹ̀ ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ atẹnu nílé ayé lórí ẹni ṣùgbọ́n gbogbo oríkèé yòókù yẹn sọ̀rọ̀ nígbà tí àwọn alárò ọmọ wa sọ fáwọn oríkèé tó ń jẹ́rìí takò wọn kí ló ṣe ń ẹ̀rọ kí tó bá kó báwọn àtẹ̀mí àtara náà ni ọ̀wọ́ náà ni wọ́n sọ ọmọ sọ fún akọ́lé mẹ́sàn án tó máa léyìn kí ló dé tẹ̀ ń jẹ́rìí lé wa lórí wọ́n máa sọ pé àǹtọ́kànnà lọ́hùn lẹ́bí àǹtọ́kàkùn mẹ́sàn án. Allah tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fáwọn náà lọ́rọ̀ sọ lónìí torí ẹ̀ kò sí nǹkan ayà lẹ́nu gbogbo nítorí wàá bá fẹ́ kó ṣeéṣe innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun àti olúwa ọ̀jẹ́ nǹkan kan nígbà tí bá ń fẹ́ kí nǹkan kan ṣẹ ju sọ fún nǹkan náà tó kọ́ ṣẹ kó sì ṣẹ lọ torí abẹ́ kọ́dà kan sànù wa àti ẹ̀rẹ̀ tí fi pé kí nǹkan ṣẹ kó sì ṣẹ kó fi sí ọ̀rọ̀ wa kó fi sọ̀rọ̀ ní kálukú wa di rere láyé ń bí àti lọ́la gbẹ̀ndàlùkìyàmù ọmọ tí wàá lọ́kàn nínú àwọn tí ó ṣègbè tí ó ṣòfò dànù olùwà ẹlẹ́dàá wa ó ní bẹ nínú àwọn èèyàn àwa tá a jẹ́ èèyàn náà ni wọ́n láwọn kan nínú wa man yujadilu fillah wọ́n máa ṣàríyànjiyàn nípa Allah bi ghayri ilm láì jẹ́ pé wọ́n ní ìmọ̀ eléyìí túmọ̀ sí pé abùkátà ká wá mà ìmọ̀ pàtàkì púpọ̀ ìmọ̀ ọ̀ pàtàkì púpọ̀ nínú gbogbo ní tẹ̀yìn bá ń ṣe ẹnu ọkọ̀ ọ̀dà kankan tí ìbá ṣe pé yọ padà mú kí tẹ̀yìn bàjẹ́ ni torí ká ìmọ̀ kan yẹn òní ò ti sábà bí orí ibú àwọn kan pọ̀ jù abùkátà ká wá wọ́n sì wá wọ́n wá débi kankan sọ kó tó àwọn èèyàn máa wá lọ títí dọjọ́ ọkú nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní talaba al-ilmi min al-mahdi ila al-lahd ẹ máa wáyìn láti gbà tẹ ti wà lórí ìtẹ tẹ wà lọ́mọdé polówó títí tí wọ́n fi gbé yín wọ sàárè ẹnìkan kì í wá mọ̀ kọ́sọ́kọ́tọ̀ ẹnìkan sì dàgbà ju mọ̀ wá mọ̀ lọ nítorí pé tí ọba sọ́kọ́tọ̀ ó dàbí pé o ti kọ̀wé síkà ìmọ̀ kan bẹ̀rẹ̀ fún ọ níjọ́ tí ìmọ̀ wíwá bá ti sọ bá ti sọ kó tó ọ o ti kọ̀wé sáì mọ̀kan kọ́ wa gbalẹ̀ ayé rẹ̀ jókòó. bẹ́ẹ̀ ni ẹnì kí n sì dàgbàdo kọ́ wá mà lọ ẹ mọ̀ ike owó ó kéré sí mà á dàgbàdo ká gbowó lọ gbogbo bó tilẹ̀ wù kọjá ayé wa kọ́kọ́ tó gbogbo bó tilẹ̀ wù ká gbó tó tọ́ba fún wa lówó gbígbà náà lágbà á sì mọ̀ ike àpò làá fowó sí. Si tó ń ti bó ti wò ká dàgbà tó tó la ṣe dàgbà ju ká wà mà lọ tó la ṣe dàgbà ju ká wà mà lọ. àwáwí àwọn ẹni tó fẹ́ kú lólódo onígbàdúró mi ìmọ̀ ni mo tún fẹ́ máa wá nì ọ̀sádúró nínú àìmọ̀kan òsínà láìmọ̀kan ti lè dàgbà tó tó pera rẹ̀ ládúró tí ó mú ni má pè láláìmọ̀kan torí rẹ̀ bẹ̀rọ ìrẹ̀ àìlù àbùkátà láti wá mà gbogbo ọ̀mà ló wúlò gbogbo ọmọ lọ sáǹfà lókun ìgbà tí ọba ti jẹ́ ìmọ̀ eléyìí tó ṣe kí wọ́n fi ń kọ́ nípa ń tọ́ takote Allah ẹ̀mí wọn ń láti takote Allah gbogbo ọmọ ló wúlò ṣùgbọ́n bó ṣe pàtàkì tó wúlò tó kò pàtàkì tó ìmọ̀ nípa ẹ̀ kò sí ìmọ̀ tó pàtàkì tó ìmọ̀ nípa ẹ̀ kò sí ìmọ̀ tó bàbàrà tó ìmọ̀ nípa tẹ̀sìn nítorí pé ìmọ̀ táwọn kọ́ nípa tẹ̀sìn afẹ́ nípa ẹlẹ́dàá wa ni a sì mọ̀ pé gaji ńlọ ga ju gbogbo nǹkan lọ wọ́n ní ìmọ̀ máa ga bí n tá n tara rẹ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ bá ti ṣe ga kí wọ́n ní tó ga tó ọlọ́ kò sí torí ẹ̀ ìmọ̀ nípa tó ọlọ́ òní ìmọ̀ tó ga jù ẹ sì mọ̀ pé nínú ayé tiwa ìmọ̀ táwọn fẹ́ràn jù òun náà ní ìmọ̀ nípa ẹ̀sìn ẹnìkan bá lọ kọ́ tó ẹ ti fojú di ẹ máa nu gbogbo màtọ́wà ńlẹ̀ yìí kí ní wọ́n wá rí kọ́ kí ni wọ́n fi kí ó ṣe kí ni wọ́n fi kéwú dà ayé yìí náà ni ayé yìí náà ni nǹkan tó ṣe pé ọ̀n tan pọ́ńtà ẹ̀ ní nǹkan lọ fẹ́ ni wọ́n jẹ́ èèyàn pàtàkì látàrí tó ní látàrí owó tó rí látàrí ipò tó ní àmọ́ nítorí ìmà tó mọ̀ nípa ẹ̀sìn ẹ̀ mọ̀ pé wọ́n á ní kíni ṣé ìmà ọpọlọ tí ò tí ò bàbàrà nǹkan kan jowó lọ ọpọlọ tí ò mọ̀ pé nǹkan kan pàtàkì láyé tó yàtọ̀ sówó à ọpọlọ tí ò gbádùn nìyẹn eruku ti fẹ́ sí tipẹ́ omi bátìrì ti dàjù torí ẹ̀ ìmọ̀ pàtàkì pàápàá ìmọ̀ nípa ẹ̀ ẹgbẹ́ ntánà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó wù òní man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni tó lè wá gbogbo ẹni tó lù wá bá ro rere rò yóò fún ní àgbọ́yé nípa ẹ̀sìn téèyàn bá nímọ̀ nípa ẹ̀sìn àpẹẹrẹ lórí tó lù wá ti ro rere rò abẹ́ ọlọ́ kọ́dà kò kó ro rere rò wá ó ro rere yìí ó ro ro àwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa ẹni tó bá kọ́mọ̀ nípa ẹ̀sìn tó sì rí pọ́tó yé olúwa ti ro rere rò olúwa ni yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat olùwà yóò máa ṣe àgbéga àwọn ẹni tó ṣe pé wọ́n nígbàgbọ́ òdodo nínú yín àwọn onímọ̀ ẹ̀wẹ̀wẹ̀ á máa ṣàlékún àgbéga fáwọn àgbéga tàwọn onímọ̀ méjì ni tàwọn olùgbàgbọ́ òdodo ẹ̀yọ̀kan ni torí ẹ̀ àwọn òpìtẹ́ méje káwọn ọmọ yẹn lọ léèwé àti pé kẹ́ dí àwọn ọmọ yẹn lọ́nà láti lọ sùkúlù láti gbàgbé ẹ̀rí láti jẹ́ pé gbogbo páálí tí wọ́n máa gbà látara ẹ̀kọ́ tí ń kọ́kọ́ gbà lókun àti ọ̀bá ti jẹ́ màbúrúkú ní kọ́ ṣùgbọ́n tó ti ọkọ́ tó nítorí pé làákàyè rẹ̀ láti gbà tẹ́ ti bi títí ń dàgbà ó gbé gbogbo ẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé agbára eléyìí tó lè wá fi sínú ọpọlọ mi ó gbé gbogbo owó ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó gbé mọ́tò jù bẹ́ẹ̀ lọ tó ẹ kọ́ ọmọ yẹn kọ́ gbogbo ẹ̀ tí nǹkan ẹni bá di méjì àìbínú sí i torí ẹ̀ àwọn ẹni tí wọ́n máa ṣàríyànjiyàn nípa Allah wọ́n máa ṣàríyànjiyàn yín ni látàrí àìmọ̀ àìmọ̀ ó ga lórí gbogbo aburú ó ń lọ lórí gbogbo aburú gbogbo ẹni tí wọ́n ti máa ń ṣe kátàkátà gbogbo ẹni tí wọ́n ti máa ń ṣe rádaràda gbogbo ẹni tí wọ́n fẹnu wa gbogbo ńsọkúsọ láyé yìí gbogbo òwìkówì ń síwájú fún àlàyé ìmọ̀ táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ kí ṣe pé ká kàn lọ sílé ẹ̀kọ́ ká lọ sílé ẹ̀kọ́ gíga ká gbìyànjú ká gbàwé ẹ̀ eléyìí kan ni wọ́n ń pè ní mà nítorí pé nílé ẹ̀kọ́ ìwádìí fi hàn wá wípé àwọn ọmọ tá à ń fún níwèé ẹ̀rí nílé ẹ̀kọ́ tó bá jọ́gọ́rùn ó súnmọ́ kọjọ́ pé àwọn mẹ́tàlá ló lù mà àwọn mẹ́tàlá àwọn nìkan ló lù mà àwọn mẹ́tàléláàádọ́rùn nínú àwọn ẹni tí a fún níwèé ẹ̀rí rẹ̀ wọ́n sì wọ́n wà ní wọ́n sì wọ́n wà ní àwọn tó ń gba sàtífíkẹ́tì náà ló sì máa gbọ́ àwọn ọmọ láwọn yunifásitì àwọn náà máa sọ fún yín láì parọ́ tó bá ti jólùkọ́ ọmọ máa sọ pé we are just here for certification àwọn agbàwé ẹ̀rí yìí ti kẹ́kọ̀ọ́ gangan làwọn kọ́ subhanallah torí ẹ̀ nígbà tí àwọn ọ̀gá nímà táàsì máa ń tán pè nímà làwọn máa ka gbogbo ẹni tó bá ti lọ sílé ẹ̀kọ́ gíga gbàgbé ẹ̀rí láwọn àkọlùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ sìn wọn lọ ni. wáyé o nígbà tí wọ́n máa ń ṣèdè kan pàtó kẹ́kọ̀ọ́ ẹbí èdè òyìnbó èdè French àbí èdè lárúbáwá kò túmọ̀ sí pé gbogbo ẹni bá ti mọ èdè tó náà sì ń sọ á pè lórí rárá á pè ní ẹni tó ti gbé. kò túmọ̀ sí kó ti jólùmọ̀ nítorí pé tẹ̀ bá ń kọ́ nípa accounting fẹ́ẹ́sì english ni wọ́n fi ń kọ́ yín ọgbọ́n english kò túmọ̀ sí kó ti mọ̀ accounting tó bá ṣe pé kí wọ́n kọ́ iná ni medicine english ni wọ́n fi ń kọ́ yín ọgbọ́n english kò túmọ̀ sí kó ti mọ̀ medicine tó bá ń kẹ́kọ̀ọ́ nípa ṣẹ́ríà lárúbáwá ni wọ́n fi ń kọ́ yín ọgbọ́n lárúbáwá kò túmọ̀ sí kó ti mọ̀ ṣẹ́ríà gbogbo eléyìí àwọn nǹkan ìpele ìpele ni ṣùgbọ́n láfíríkà ti wá àwọn máa ń kà fún pé gbogbo ẹni tó bá ti gbédè tí wọ́n ti ń kọ́ wọn olùmọ́nì kò lọ sí jọ́lùmọ̀ tó àbùkátà ká wá mà oní ìjọ tí gbogbo nǹkan yìí kọ́ hàn sí wa gbangba oní òní jẹ́ ká máa fi nǹkan tí kò ì tí ì rí bẹ́ẹ̀ ká máa fi wé ètò ti rí bẹ́ẹ̀ inú tí mú kí àwọn ẹni tó yẹ kí wọ́n múra kó le nídìí àwọn wá mà wọ́n mọ wá yán wọ́n mọ̀ sí fùkẹ́ wọ́n mọ̀ sí kò sírò àwọn nítorí pé gbogbo ìmọ̀ làwọn ti mà nítorí káwọn ní kí òní mà ti wò wọ́n pé wọ́n ní mà làwọn ọmọ ọba ní gbìyànjú má làwọn ọmọ ọba débẹ̀ wọ́n bá takú sójú kan náà tí wọ́n dé eléyìí túmọ̀ sí pé abùkátà kájọ ẹni tó ṣe pé àwa mà àyè ká sọ kó tù àyè wá mà ká sọ kó tó jùlọ ìmọ̀ nípa ẹ̀sìn abùkátà kà wà ẹ má máa fi ojú kí ni fi ń rí owó wo ni wọn fi ń gbà ẹ fi wò màmá ìmá ju owó lọ ìmá ju owó lọ tí adáwọ̀ bí ọmọ ènìyàn ti ṣe kọ́kọ́ dìde tí ọmọ kankan Allahu mú yín jáde láti inú àwọn àyà yín nígbà tí ẹ̀ máa kankan tí adáwọ̀ bó ti ṣe wà síbi tó ti látàrí kọ́kẹ́kọ̀ọ́ á á dùkẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ fún Allah nítorí pé bó ti ṣe rí tí ọmọ jò kò rí bẹ́ẹ̀ má lónìí ó ti ní màtọ́pọ̀ ó ti lóye tọ́ga ó ń gan alára ó ti di alánilọ́yẹ̀ afọ̀nàmọ́ni àṣàlàyé ẹ̀sìn fún ni ìdẹ̀ra yẹn ó ti pín ìdẹ̀ra fún bẹ́ẹ̀ ni Olúwa ti ti máa ń ṣe àwọn ẹrú rẹ̀ ni ó máa ń gbá àwọn ẹni tó bá fẹ́ ga bọ́ba ti ṣe wàá ti ń ká fi gbìyàn ga ilé ìtọ́ga láyé yìí bíi mà àbùkátà káwá mọ̀ lójú ọ̀nà káwá mẹ́sì ọ̀yẹ káwọ̀ òbí ká tún múra sí i ká rú àwọn ọmọ alágbára ká tún ṣe wọ́n lójú kòkòrò sí i ká mẹ́jẹ ẹni tó ṣe kó nga ní ọmọ kó rẹ̀wẹ̀sì ọkàn báwọn ọmọ níbi àti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sẹ̀ pọ̀lọpọ̀ wọ́n bá ti máa ń lọ ilé kí iná máa dá wọn bí ni nítorí pé ìwé ìwé nìkan ní sẹ́kọ̀ọ́mọ kọ́ ó ń gbọ́ ọ̀kọ́wò bàbá rẹ̀ sì kọ́wò bàbá bàbá rẹ̀ ó létí ìdí ìbò kọ́ ó kí ló á dé títí ẹ̀ sì wá lágbára tó bà àkókò ọmọ kọ́mọ sílé ìwé bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa kí ó bàbá rẹ̀ náà máa kí ó bàbá bàbá rẹ̀ náà máa kí ó wọ́n ti wá gbọ́n sí débi pé ó ti mọ̀ pé kí ó pàtàkì kí ó wúlò nínú ìgbésí ayé wa kí ló dé kó ṣe sọ máa léwu tó tún jọ máa lọ lẹ́kọ̀ọ́ ibò ní ọkọ̀ gbogbo sọmọ rẹ lórí oore tí wò rí ibò oore tó rí lára àwé lọ́fẹ́ kọ́ mọ́ rí kí ló dé oore tó rí lára tí ó nà ó ti dé wọ̀ fọmọ rẹ láti kọ́ ó ti dé wọ̀ fọmọ rẹ láti kọ́ nígbà tó bá ti rí táwọn èèyàn tó ń tàtàrà àmọ́ wò pé èló la lè pa ńlẹ̀ kí ẹ gbà pé aláìmọ̀ká lásán ni wọn wọ́n kọ́ mọ̀ láti fi wọ́wọ́ kódà àwọn ìwé tẹ́ rí táwọn èèyàn ń kọ́ yìí níjọ́ tó wọn bá ti fojú sun pé òun fẹ́ máa fi pawó ni irú wọn ní pokùnso níjọ́ tó bá parí iléèwé tí ò rí sẹ́ nítorí pé kò ní ríbi tí ó gbé kalẹ̀ mi rẹ̀ ju pé kọ́ lọ pokùnso lọ adúrò owó tí bàbá òun ná adúrò ìyà tó ń ná jẹ tó ń bá rò ìyà tó ń bá rò sẹ̀ tó ń rí sẹ́yìn tó ayẹ kóhùn tó máa gbáyé ọ̀yẹ kóhùn ọ̀parun eléyìí tí ọ̀yẹ kó rí bẹ́ẹ̀ torí de eléyìí ẹ̀yẹ ká wá mà tí o bá ń bẹ nínú ẹni tí máa kó rẹ̀wẹ̀sì ọkàn báwọn òbí níbi kí rán ọmọ wọn lọ ilé ẹ̀kọ́ jáwọ́ ń bẹ̀ èèyàn burúkú ni ọ́ èèyàn burúkú ni ọ́ òbí tó rán ọmọ rẹ̀ lọ ilé ẹ̀kọ́ láti lọ kẹ́kọ̀ọ́ kò kúkú béèrè owó lọ́dọ̀ rẹ̀ ó ti ṣe wá jẹ́ wípé wọ́n lọ́ọ́ máa mú ọkàn rẹ̀ sípò ń bẹ̀ ẹ sì máa wọ kẹ́kọ̀ọ́ kì í ṣe dandan kọjá ilé ẹ̀kọ́ kan pàtó èèyàn ṣáà ti gbìyànjú pé kọ́ lọ kẹ́kọ̀ọ́ àmọ́ ká gbìyànjú pé ilé ẹ̀kọ́ tó dáa iná lẹ fẹ́ ràn lọ ó lè jẹ́ lábẹ́lé eléyìí sì máa mú kọ́ mọ̀ kọ́ padà dẹni tí wọ́n mọ̀ lọ́jọ́ iwájú torí rẹ̀ ẹ jẹ́ ká wá mọ̀ àìnímọ̀ ni máa jẹ́ kí wọ́n da eérú àìnímọ̀ ni máa jẹ́ kí wọ́n ba nǹkan jẹ́ àìnímọ̀ ni máa jẹ́ kí èèyàn pera rẹ̀ ní tí ọ̀jẹ̀ yóò máa wọra rẹ̀ kó ń já mọ̀ kankan nígbà tí ọ̀já mọ̀ kankan ọ̀yẹ̀tẹ̀bẹ̀ kúlẹ̀ ṣèpáànù mẹ́rí gbogbo àṣetán tọ́jú alátakò fún Allah ìyẹn ọmọ àtẹ̀lé àti sọ gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí ṣé ń tẹ̀lé tí ó tẹ̀lé ti Allah tó ń takò ti Allah tó ti ra rẹ̀ lọ́tà ti Allah ẹ pé yọjọ́ rẹ̀ àṣetán yọjọ́ olùṣe ti àṣetán kò sí náà èèyàn kì í wà lásán bọ́ọ̀ bá ṣe rere ó ṣàbùrù bọ́ọ̀ bá sọ dáadáa ó ṣàìdáa tọ́ọ̀bà lọ́rẹ̀ tó da ọ́ lọ́rẹ̀ bú torí de lè kákè sára ẹsẹ̀ táwọn táwa nù kò bá jẹ tàǹjànú kò bá jẹ nínú táwọn yìí ọ̀táwa nù ẹsẹ̀ táwọn wà fún kíkà sórí rẹ̀ ẹsẹ̀ táwọn wà fún kíkọ́ da fún wa ẹsẹ̀ táwọn wà fún kíkà sórí ibú ọ fún kíkì tí wọ́n takọ́ bàjẹ́ torí rẹ̀ má mú lọ́rẹ̀ inna shaytana lakum aduwwan tattakhidhuhu aduwwan dájúdájú ọ̀tá yín ni àṣetán ẹ̀yà amúlọ́tà ọ̀tá yín ni ẹ̀yà amúlọ́tà innama yad'u hizbahu liyakunu min ashabi as-sa'ir nítorí kan máa ń kó àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n lè bá jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n wọ náà sàárì kó lè akọ́mọ̀tò wa lọ́mọ náà ẹni tí ń tẹ̀lé ti àṣetán kò lè sórí rẹ o torí pé àṣetán nìkan olórí ibu ni olórí ibu ni ẹni tó ti sórí ibu tó ṣe pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ ló ti sórí ibu ń wá ní kúnra fún òní dánìkan wà nínú ná mọ̀jẹ́ nìkan nínú àwọn táṣetán rí pé kọ́ ọ ṣègbè kọ́ ọ má bàa ṣòfò dànù kutiba alayhim a ti kọ àkọọ́lẹ̀ lé ṣètọ́nì lórí àkọọ́lẹ̀ burúkú kan bẹ lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé a ti kọ àkọọ́lẹ̀ burúkú kan lórí ẹ̀ anahu mẹ́ntẹ́wọ́lá ike gbogbo ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé sí gbogbo ẹnikẹ́ni tó bá ti ra rẹ̀ lọ́mọlẹ́yìn ẹ̀ dókítà ṣètọ́nì ní ṣe ìlànà rẹ̀ ní tẹ̀lé. gbogbo ẹnikẹ́ni tẹ́sí ọ̀gá rẹ̀ ẹni àwòkọ́sí rẹ̀ ẹni tí ń fara jọ òun náà ni àṣetán àtikọ̀ àkọọ́lẹ̀ fúnru gbogbo wọn fa ẹnìnàhó òyìnbó ọhụrụ tó dájúdájú àṣetán ló sì lọ́nà àkọọ́lẹ̀ tá a ti kọ́ nù. ẹmú ẹni tí ó fẹsẹ̀ tán sọ̀gá wa ẹmú tí. ó máa ń tẹ̀lé tàṣẹ táàmù tó ṣe é pé àṣetánù sì lọ́nà kó sí iṣẹ́ ìlà àṣetánù fẹ́ rí sí lára tọ́tayọ kó sí lọ́nà rẹ̀ àrùn ńlá ni tí ṣètọ́nù tó bá ti fi dáni mọ́lẹ̀ kéékèèké àrùn lókù tí ó borí èèyàn àkọọ́lẹ̀ aburú ti ń bẹ lórí àṣetán lẹ́nikẹ́ni tó bá ti lé mú lẹ́ni àwòkọ́sì tó mú lẹ́ni tí ń tẹ̀lé tiẹ̀.

ó ń bẹ ń bẹ iná tó ṣe pé ìyá tó ń bẹ ń bẹ kò ní fi àwọn tó wà ń bẹ lọ́kàn balẹ̀ torí ẹ̀ ọ̀sẹ̀ bíi ọgbà ọ̀rọ̀ wá fún wa látọ̀dọ̀ Abdul wọn ní àyà yìí sọ̀kalẹ̀ nípa ni ẹni tí ara yìí ń bá wí òun náà ni khabithun min khubatha'i Quraysh khabithun min khubatha'i Quraysh ẹni bùkàn. أخبرنا lẹ́ǹtẹ̀. ọ̀hún mi nǹkan bàtì hù tí látara wúrà ni wọ́n ti rọ olúwa yín tẹ̀ ń sìn àbí látara fàdákà subhanallah ọ̀hún mi nǹkan bàtì hù àbí látara yọ òní wọ́n ti rọ nígbà táwa kì í sábọ́jú bọ̀ ọ̀pọ̀ wọn ń béèrè olúwa táǹsìn ọwọ́ ṣé góòlù ni wọ́n fi rọ́ọ̀nì wúrà tàbí fàdákà tàbí ayọ́ báyìí òun náà ní sámà òun náà ní sámà mí ní mímí kan ojújì lórí rẹ̀ jábọ́ sí iwájú rẹ̀ orí jábọ́ lọ́rùn rẹ̀ sí iwájú ẹ̀ nígbà tó sọ̀rọ̀ burúkú yìí. àwọn ń fi àwa mùsùlùmí wọ́n fi wá ju àwọn abọ́gibọ̀ pẹ̀ àwọn ẹni tó ṣe pé àwọn lọ́fọ̀ ara wọn gbé òòṣà eléyìí tí wọ́n ń sìn wọ́n lè fi ìpẹ́ gbé òòṣà wọ́n lè fi irin gbé òòṣà wọ́n bá lówó tówó ìkọ̀tà wọ́n lè fi wúrà gbé òòṣà wọ́n lè fi fàdákà gbé òòṣà wọ́n lè fòjé wọ́n lè fi gbé òòsà wọ́n lè fayọ́ wọ́n lè fi gbé òòsà olùwà ẹlẹ́dàá wa lẹ́yìn sẹ́sẹ́ mẹ́tìlẹ́hì ṣayí kò sí nǹkan tó dàbí rẹ̀ kò sí nǹkan tó dàbí rẹ̀ arrahman hal ta'lamu lahu samiyya ǹjẹ́ wàá mẹ́nìkan bí tí ń bá a jó kọ̀kọ̀ kò sí. ولم يكن له كفوا أحد kò sẹ́nìkan tó dàbí rẹ̀ olú ẹlẹ́dàá wa kò dàbí nǹkan kan nǹkan kan dàbí rẹ̀ eléyìí wá ń sọ pé ṣé láti ara wúrà ni wọ́n ti rọ́ fàdákà tàbójì tàdéédé lórí rẹ̀ jábọ́ sí iwájú rẹ̀ orí kò rọrùn lẹ́yìn ìgbà tí sẹ́mà tó ní jìgìjìgì látàrí ìsọkúsọ burúkú tẹ́lẹ̀nu rọrùn ìsọ wọn náà jẹ sọ ẹnu ẹ olùwà ẹlẹ́dàá tó mú pé léyìí ọ̀sẹ̀lẹ̀ òun náà lọ́ba aláìláì o òun náà lọ́ba aláìláì wọ́n ní yahudi kan lọ́wọ́ sọ́dọ̀ ànábọ̀ muhammed sallallahu alaihi wasallam tó ní akhbirni an rabbik sọ fún mi nípa olúwa rẹ àwọn ìta pé. ahlul kitab ni wọn wọn ti ń katira ṣáájú wọn sì mà nípa allah ṣáájú kólú tó rán nínú wọn ju yìí ó ní látara kí ni wọn ti dá olúwa tó ní subhanallah látara òkúta olówó olówó rẹpẹtẹ tó látara rẹ̀ wọ́n ti rọ́ọ̀nù ọ̀ọ́d wọn ni ẹjọ́ ẹ̀tọ́ àríkọ́tún lọ ọ̀kọ́dẹ́tù báyìí ìní igbe burúkú dé ló gbé lọ igbe rárá ọ̀ ló gbé lọ eléyìí túmọ̀ sí pé kákìí sára olú ẹlẹ́dàá wa kò sí nǹkan tó dàbí rẹ̀ olú ẹlẹ́dàá wa kò fi nǹkan ká jẹ́ nìkan kan kò sì sí nǹkan kan tẹ́nì kankan fi jọ́ olúwa ẹlẹ́dàá wa laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir torí ẹ̀ á rí nínú àyà yìí á rí nínú àyà yìí bólú ẹlẹ́dàá wa ti fẹ́ fi yé wa yéké wípé ká sọ́ra láti máa ṣe àríyànjiyàn ká máa ṣe fáńfà nípa Allah. láì jẹ́ pé a nímọ̀ nípa rẹ̀ eléyìí fi hàn wá dájú báwọn tó bá nímọ̀ àríyànjiyàn ṣíṣe fanfà kò sí lọ́rọ̀ tó wọn nítorí pé ìmọ̀ wọn máa ń yanjú gbogbo ní bá dojú sùn ní gbogbo ní tí ọba ta kókó tó dí kókó ìmọ̀ fi túká torí rẹ̀ sẹ́yìn náà bá ti fẹ́ nínú àwọn ọmọlẹ́gbẹ́ àfikẹ́ wàmọ̀. torí ẹni ọ̀rọ̀ nípa ẹ̀sìn wàá pa jùlọ kí ẹsẹ̀ ń tà lè máa ṣàríyànjiyàn nípa rẹ̀ torí pé kò sí bẹ́ẹ̀ jiyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni padà bọ́ sábẹ́ pé ẹ̀ ń jiyàn nípa padà já sí pé ẹ̀ ń sàríyànjiyàn a sì rí bó ti ṣe pàtàkì tó kó mà ìmọ̀ pàtàkì púpọ̀ nítorí pé ìmọ̀ yẹn òun gángan olúwa máa fi gbìyàn ga ó ní iye ọmọ èèyàn ènìyàn pẹ̀lú mà gbogbo rẹ̀ lolúwa ti ṣe fún ọ ènìyàn láì ní mà ò tí ì rọrẹ kankan tó bá kówó lọ bá bàbàrà ọlá àbíkò tó ọba ní mà wọn náà padà dààmú kó tó di kó kú kúrò nílé ayé wípé gbogbo ń tọ́ ní ìlẹ́gbẹ̀ẹ́ mà ọ̀já mà kankan. àtúntò pé gbogbo ń tó bá ti kọ̀ láti tẹ̀lé ti Allah kò sí tàbí ṣùgbọ́n yóò tẹ̀lé ti àṣẹfà torí ẹ̀ ká sọ́ra fún àṣẹfà látara ká máa tẹ̀lé ti Allah torí pé àṣẹfà nígbà tí rí yín pé ti Allah ò lẹ́sẹ̀ kò ní fẹ́ yọ yín lẹ́nu mọ́ torí pé ó ti mọ̀ pé ẹ olúwa ẹlẹ́dàá wa òní wa ìmọ̀ àyẹ̀lẹ́dàá nàkàmìnà ṣẹ̀tọ́ni nàzbọ̀n fasta'idh billah innahu huwa as-sami'ul 'alim tí ìgbórí kan bá fẹ́ mú ọ látọ̀dọ̀ ṣẹ̀tọ́n sábì allah tọ́ba ti sábì allah ṣẹ̀tọ́n ni ó sàkọ̀ àwọn ẹni tí ò ní mà àwọn ọmọ báwọn ti fi lé ilé ṣẹ̀tọ́n ní jìnnà olùmọ̀ iná lọ́mọ tó fi lé lé jìnnà ẹni tó ti kọ̀ láti ṣe ti allah yóò ti ṣàṣẹ̀tọ́n tẹ̀sí máa wọ gbogbo ẹni tó bá ti mú àṣetán lẹ́ni tó ń tẹ̀lé kò sí tàbí ṣùgbọ́n yóò sì nànà nì kò ní mọ̀nà lọ síbi ọ̀nà mà yóò sì padà jọ kan nínú àwọn tí wọ́n wọ̀ náà sáré tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàm abẹ́ Allah azza wa jal kọ́mẹ́ta wa lọ lórí ibú ó sì má sì wá darí wọ́n ràn wá lọ́wọ́ láti máa mójútó ẹ̀sìn wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọ̀ràn wa lọ pẹ̀lú àgbọ́yé tó péye eléyìí tí kí máa mú kéèyàn bẹ nínú àwọn tó lu àtòrò rere rò subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha. ẹni tó bá níbi èrè kò sí. sotor tẹ̀yìn ẹlẹ́sì méjì kẹ sálámà kẹsì kan kẹ sálámà wá sí òun ẹlẹ́sì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú sálámà ẹ̀yọ̀kan kò sí tó burú mi. lẹ́yìn náà dábàá ń ṣe sọ̀láàtì lẹ́yìn imam sọ̀láàtì tarawih ká gbìyànjú láti rí wípé gbogbo sọ̀láàtì náà la ṣe pẹ̀lú imam ètò pa sẹ́dídì kan àfi imam sílẹ̀ nítorí àdìsá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam eléyìí tí imaamu ahmed tó gbé jáde wọn lọ nàbẹ muhammed sallallahu alayhi wa sallam wọn ni máa ń kọ́ ọmọ màá ìmáàmù àti àyàn sọ̀rọ̀ ìyá amúlẹ́yìlá gbogbo ẹnikẹ́ni tó bá tó pẹ̀lú ìmáàmù títí tí ìmáàmù fi parí sọ̀rọ̀ ẹ̀ wọn kọ́ àkọọ́lẹ̀ tó gbogbo ooru yẹn iná ló fi dúró sẹ́sùn fún ọlọ́ọ̀ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك